الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير العدل هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا وقف الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تتواجل ريدا لك ولكن صحيح البخاري كتاب الأدب باب قتل الولد خشية أن يأكل معه عمل القصد أو نام نقا كي يقع أما نتوري wípé èèyàn bẹ̀rù حدثنا محمد بن كثير قال أخبرنا سفيان عن منصور عن أبي وائل عن أمر بن شوحبيل عن عبد الله قال قلت يا رسول الله لك يضا عبد الله بن مسعود رضي الله عنه قل له يا رسول الله eré òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ayu zambi àbọ̀mù ẹ̀ṣẹ̀ wo tiẹ̀ ló tóbi jù ayu zambi àbọ̀mù ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù qala an taj'ala lillahi niddan wa huwa khalaqaka ó ní ẹ̀ṣẹ̀ tó tóbi jùlọ òun náà ní kó wá orogún fún Allah wa huwa khalaqaka bẹ́ẹ̀ ni Allah lẹni tó ṣe ẹ̀dá rẹ̀ eléyìí ni ẹ̀ṣẹ̀ tó fi tóbi jùlọ tí èèyàn lè ṣe kíyàn wá orogún fún Allah bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala olórogún ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala olórogún gẹ́gẹ́ bí ó ṣe fi rinlẹ̀ nínú àìmọye aya nínú àhàdíìsì rẹ̀ ìyẹn àhàdíìsì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sanabuwa Muhammad sallallahu alayhi wa sallam ó an taj'ala lillahi niddan wa huwa khalaqaka kó wá níbi orogún akẹgbẹ́ fún Allah òun ni ẹ̀ṣẹ̀ tó fi tóbi jùlọ ọlọ́wọ́ bá rí sọ pé fala taj'alu lillahi andadan wa antum ta'lamun ẹ má wá orogún ẹ má akẹgbẹ́ fún Allah wa antum ta'lamun tẹ́ẹ̀mẹ́rẹ̀ máa ti bọ̀ tán eléyìí ẹmọ̀ pẹ́ni tó bá fi lè wá orogún pẹ̀lú Allah irú èèyàn bẹ́ẹ̀ oníríbi gbéga gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala ṣe sọ inna Allah la yaghfiru an yushraka bi ọlọ́wọ́ bó oníṣàforíjì fún pé kéèyàn wá orogún pẹ̀lú ẹ̀ wa yaghfiru ma duna dhalika liman yasha ó lè ṣe àforíjì fún nǹkan tí ó bá tó eléyìí liman yasha fún ẹni tó máa ń bẹ ní èròǹgbà rẹ̀ láti ṣe àforíjì fún nínú àyà ní ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní innahu man yushrik billah ẹni tó bá wá orogún pẹ̀lú allah subhanahu wa ta'ala ibi tí ó dé sí iná ni wọ́n máa lè sọ lími iná mi à ń sọ àwọn atáṣe àbùsí kò sí ẹni tí ó ràn wọ́n lọ́wọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fún fún anábíwá muhammad sallallahu alaihi wasallam ipe fala tad'u ma'allahi ila an akhara ó gbọ́dọ̀ pé nǹkan mi papọ̀ mọ́ allah fatakuna minal mu'azzabi tó bá ṣe àfihàn jẹ́ ọlọ́run bá tó sọ fún náà ikú wà lápẹ̀tù òṣìyà ilayka wà ila alladhina min qablika la'in ashrakta la yahbatanna 'amaluka wa latakunanna minal khasirin ọlọ́run ní àfihànṣẹ́ sí ẹ àfihàn gẹ́gẹ́ bí wáyìí gẹ́gẹ́ bá a ṣe fáwọn tán síwájú rẹ̀ nínú àwọn wa náà ní wáàyí ipe lain ashrakta tó bá lọ wá orogún pẹ̀lú Allah la yahbatanna amaluk bó ṣe dára tó bá ṣe yóò bàjẹ́ wala takunanna minal khasirin ó dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ náà wẹ́n ní òkú so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn áyà tí ó fi ìrìnlẹ̀ nípa ẹgbẹ́ àgbọ̀rọ̀ wá akẹgbẹ́ fún Allah subhanahu wa ta'ala. ala ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ní kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika la wa bidhalika umirtu wa ana awwalul muslimin ọlọ́ni rẹ̀ ànábì sọ fún wa wípé irun tí mò ń kí wa nusuki ẹran tí mò ń dú wa mahyaya ìṣẹ̀lí mi wa mamati òkú mi lillahi Allah ló ní gbogbo ẹ̀ ọlọ́wọ́ ọba ló ní máa bẹ tí n bá sí má náà òun náà ló ní kí n má sí má ọlọ́wọ́ ọba ni mò ń kírun fún òun náà ni mò ń búra fún lillahi Allah ló ní gbogbo ẹ̀ láṣẹ ìkàlà olórogún kò lákẹgbẹ́ wọ̀bí bá àlìkẹ́ omérítò ìtọ́lọ́wọ́ bá láṣẹ pé kí n máa ṣe lélẹ́yìí wa ana awwalul muslimin èmi lẹ́ni àkọ́kọ́ tí ó juwọ́jú sẹ́lẹ̀ fún Allahu subhanahu wa ta'ala so gbogbo àwọn àyà yìí ó fi rinlẹ̀ fún wa wípé ó fi rinlẹ̀ fún wa wípé Allahu subhanahu wa ta'ala a gbọ́dọ̀ wá orogún pẹ̀lú ẹ a gbọ́dọ̀ wá akẹgbẹ́ fún òun ló fà tó jẹ́ wípé tá bá ń wo súrà tí wọ́n ń pè ní súratul Ikhlas ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní qul huwa Allahu ahadun sọ ipé kí ni Allahu ahad Allah ọ̀kan ṣoṣo ni huwa Allahu òun náà ni Allah ahadun ọ̀kan ṣoṣo ni lam yalid kò bímọ wa lam yulad bẹ́ẹ̀ ni wọ́n sókè náà wá akẹgbẹ́ fún òun ni ẹsẹ̀ tó fi tóbi jùlọ kí ìtumọ̀ eléyìí òun ni pé kágbà pé nǹkan míì ló dá wa ló ṣe jẹ ẹ̀mú fún wa ló ní kápá lórí nǹkan lẹ́yìn Allah subhanahu wa ta'ala èyí tó bá ṣe léyìn kókó tí ń ta mọ̀ sí ṣirku rububiyya ó gbé in tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba ó gbé fún ẹ̀dọ̀ ọlọ́run ọba bákan náà ẹni tó ṣe wípé ó ń ké pe nǹkan mi lẹ́yìn ọlọ́run àbó ń gúnran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run àbó ń jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run àbó ń ké pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba àbó kírun fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba àbó gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba àbó fi ọkàn sí nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba ní àyètò ẹ̀kọ́ ti fi ọkàn sí ọlọ́run ọba subhanahu wa ta'ala àti

pẹ̀lú àwọn iṣẹ́ ọwọ́ wa iṣẹ́ ọkàn àti tiwa ìkẹta ni wọ́n pè ní shirkul asma'i wa sifat àwọn ìròyìn ọlọ́mọba àwọn orúkọ ọlọ́mọba kágbà pé àwọn nǹkan wọ́n ní ìròyìn ọlọ́mọba ní ìyí tó ṣe wípé ó jẹ́ bákan náà pẹ̀lú tọ́lọ́mọba eléyìí àti ṣe kíni àti gbé ìròyìn ọlọ́mọba àti gbé fún ẹ̀dọ̀ ọlọ́mọba agbé ẹ̀tọ́ ọlọ́ọba fún ẹ̀dọ̀ ọlọ́ọba eléyìí ni wọ́n pè ní ṣírkùn asma'i wasifat so wọ́n bèèrè lọ́wọ́ anábọ̀ muhammad sallallahu alaihi wasallam pé ayu zambi àádọ́mù ẹ̀ṣẹ̀ wo ló tó jù ó túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ pọ̀ ẹ̀ṣẹ̀ pọ̀ jantirẹrẹ tó jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àtàwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kàbáyé gúnóòbù kọ̀kọ̀rọ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńlá àtàwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kí là ń pè ní ẹ̀ṣẹ̀ òun náà ni ká ṣe ìtọ́lọ́wọ́ bá ní ká má ṣe ìtọ́lọ́wọ́ bá ní ká ṣe kàgbègbè sílẹ̀ gbogbo ẹni tó bá ti ṣe ìtọ́lọ́wọ́ bá ní kó má ṣe fàkọ̀dà àfọ̀lá wà ábùnàbà ó ti ṣe ó ṣe lọ́wọ́ ọba bẹ́ẹ̀ ó dẹ́ṣẹ̀ tó ló jọ pé ìgbà tí ànábì Ádámù àìsọ̀láṣọ sọ̀là tọ́lọ́ ọba ní kó má jẹ èso kan nínú gbogbo èso tó ń bẹ nínú ọgbà àlùjánnà ṣàìtọ́nù padà wá tán bàbá wa Ádámù àìsọ̀láṣọ sọ̀là àti ìyàwó rẹ̀ láti lọ jẹ èso tọ́lọ́ ọba ní kó má jẹ sọlọ́n bá subhanahu wa ta'ala ńgbà tí ó sọ̀rọ̀ ń fọ ọ̀rọ̀ inú alukur'an fún wa ọlọ́run bá ní wá àtọ́ ádámù rabbahu wàgáwà ádámù ó ṣe ọlọ́run ọba rẹ̀ wàgáwà wà àtọ́ ádámù rabbahu wàgáwà ádámù ó ṣe ọlọ́run ọba rẹ̀ bẹ́ẹ̀ ni ó sọnù látara rẹ̀ ṣùgbọ́n nígbà tó rí pòun ṣe ọlọ́run òun náà pariwo rọ́bànà tọ́lámnà àǹfùsànà wà ilẹ̀ tẹ̀sílánà wà sàrọ̀hámnà lẹ́nàkúnnánà ní ẹ̀kọ́sẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá wà ó àti ṣàbùkù fẹ́mi ara wa tó o bá ṣàforíjì fún wa tó kẹwa a àṣòfò ọlọ́wọ́ bá rẹ̀ gbàtútù bá anabi adam alayhi salatu wa salam ó rẹ̀ sàálẹ́ta sọfúnlá fẹ́ ló ń délé òun náà ni pé ìtàpá sí òfin ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ní máa ṣe nǹkan kéèyàn lọ ṣe èrò èèyàn bẹ́ẹ̀ pàpọ̀dù aznaba ó ti dẹ́ṣẹ̀ ọlọ́wọ́n ọba ní ṣe nǹkan èèyàn gbé jù sílẹ̀ èrò èèyàn bẹ́ẹ̀ pàpọ̀dù aznaba wa afọ̀ so ayinu dánbi àgọ́mù ẹ̀ṣẹ̀ tí èèyàn máa ṣẹ̀ èwo ló tóbi jù gbogbo ẹ̀ṣẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ kan tó tóbi tó al ìwọ orogún pẹ̀lú Allah ẹ̀tọ́ ọlọ́run ọba allah ká gbé fún ẹ̀dọ̀ ọlọ́run ọba bóyá gúnra fún ni bóyá jẹ́jẹ́ fún ni agbára lé ni akékòó ni afọkàntẹ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láìpẹ́ káàdì fọkàntẹ́ ọlọ́run ọba allah nìkan akírun fún ni láwọn nǹkan tó yẹ ká ṣe fún allah àwa gbé fún ìkànnú àwọn ẹ̀dá rẹ̀ tọ́ba ní ìkànnú àwọn ẹ̀dá rẹ̀ bẹ́ẹ̀ ìkànnú àwọn ẹ̀dá rẹ̀ ẹ̀gá lẹ́tọ̀ọ́ yẹn tó wà òkò jẹ́ kò bá àjẹtẹ́ ànábì ọlọ́run ọba aláṣẹ ìjọsìn yẹn a ṣe ìjọsìn fún ànábì ọlọ́run ọba kò yọ kúrò ní ṣíríkù a ṣe ìjọsìn fún màláìkà kò yọ kúrò ní ṣíríkù ẹni tó ń kúran fún màláìkà àbẹ́ni tó ń képe màláìkà àbẹ́ni tó gbára lé màláìkà àtẹni tó gbára lé omi igi òkúta ìkẹkẹrẹ gbogbo wọn kulluhum mushrikun gbogbo wọn ẹni tó wọ orogún pẹ̀lú Allah ni wọn سلوك ذات الله سبحانه وتعالى قل إن الله لا يغفر أن شرك به الله لو مش عارف اللي بكين هو ورغوف اليوم تاتي ستون كبيفون داون كوسوفي أفتبا بيفون ملايكة أفتبا بيفون النبي قل لا يغفر أن شرك به نكرة تاتي زوو مش عارف اللي بكين هو ورغوف اليوم ويغفر ما دون ذلك إن تي أوباتو شركو nínú iṣẹ́ lọ́wọ́ ọba nínú tàpá sí àṣẹ ọlọ́wọ́ ọba òun lè ṣàforíjìn rẹ̀ lè máa ń yàṣáàù fẹ́ni tó bá ń bẹ ní orúngbà àwọn kò sí garanti ìpìlẹ̀ ní pẹ́ni tó bá ṣe lọ́wọ́ ọba yóò jìyà ìpìlẹ̀ ní ẹ tó gbọ́rọ̀ nílẹ̀ ní ọkàn wa ẹni tó bá ṣe lọ́wọ́ ìpìlẹ̀ ní pé yóò jìyà ṣùgbọ́n lọ́wọ́ wa ó lè jẹ́ pé ẹnìyàn láwọn ṣẹ́ dáadáa ní tó ṣe tọ́lọ́wọ́ bó fi pa àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe gẹ́gẹ́ bí tọ́lọ́wọ́ bá sọ pé innal hasanati yudhibna as-sayyi'at àwọn iṣẹ́ dáadáa máa pa àwọn sayyi'at àwọn ìtòjẹ́ aburú àmọ́ parẹ́ ó lè jẹ́ pé ẹnìyàn ní látara wípé ó túbá tọ́lọ́wọ́ bó fi ṣe kí ni ló fi ṣàmójú fún ó lè má túbá ó lè má níṣẹ́ dáadáa kan ọlọ́wọ́ subhanahu wa ta'ala yóò kà ṣàbójúkúrò fún dẹ́rẹ̀ ṣùgbọ́n mùsùlùmí gidi wọn wájẹ́ ní tí ó jòkó tẹ̀ntẹ̀lẹ̀ ike ẹ̀ṣùgbọ́n ọlọ́wọ́ bá sọ pé kí ni kọ̀yẹ́ kí ni máa dúnà dálíkà lè mẹ́rin yàṣá ò ẹni tó bá wù tó bá ń bẹ ní òròǹgbọ̀ ọlọ́wọ́ bá láti àforíjì fún lè ṣàforíjì fún ta ló sọ fún ipá lọ́wọ́ bó ṣàforíjì fún ọ àbí di ẹni tó ni ló fi jẹ́ pé tọ́lọ̀ bá ní ká ṣe ṣe nítorí ó jìnà sí jìnà sí èyí ń lo pọn wa lé so àwọn ṣẹ̀ṣẹ̀ pọ̀ ṣùgbọ́n wo ló tóbi jù ń bẹ́ òun náà ní kíni àǹtẹ́jà àlàlẹ́ ìgbà ìníjà kó wá orogún fún ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala wa huwa khalaqaka tó ń bó jẹ́ pé kíni ọlọ́wọ́n ọba ló bẹ́ẹ̀ ẹni tó bẹ́ẹ̀ pé ẹ kó wá orogún pẹ̀lú rẹ̀ kò yẹ kó wá orogún pẹ̀lú ẹni tó dẹ قال أن تجعل لله ندا وهو خلقك قلت ثم أي عبد الله بن مسعود ó ní mo tún bèèrè lọ́wọ́ Ànábì pé lẹ́yìn ìwà akẹgbẹ́ fún Ọlọ́run Ọba ẹ̀ṣẹ̀ wo ló tún tẹ̀lé ó ní Muhammad sallallahu alaihi wa sallam sọ pé أن تقتل ولدك an ya'kula ma'aka ó ní pé kó o pa ọmọ rẹ nítorí pé òun wo kí yóò jẹ kó o pa ọmọ rẹ nítorí pé kí òun wo kí yóò jẹ eléyìí ló wà rẹ ní báńkì máa ibi tí a ń sọ̀rọ̀ lọ tí ma Bukhari sọ pé báàbù kọ́tìlì wáládìí khashiyata an ya'kula ma'ahu ṣáptà pípa ọmọ nítorí pé èèyàn ń wo pé kí ni ó jẹ ṣe ń tó ń rí ṣó tó wọn àtọ ó tún lè tó wọn àti ẹlòmíì jẹ yàtọ̀ tó wọn àti ìyàwó sọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ó ní wà látẹ́kìlú àwòládàkóm káṣíyàtà ìmìláàkì ẹ mọ́ pa àwọn ọmọ tá a yọ̀ǹda fún yín káṣíyàtà ìmìláàkì nítorí pé kí ni ẹ̀ ń bẹ̀rù ètò òṣì nínú àyà mi ọlọ́ni wà látẹ́kùtùmú àwòládàkùn ní ìmúláàkì ẹ má pa àwọn ọmọ tá a fún yín ní ìmúláàkì nítorí pé ètò òṣì wọ́n ní yàtọ̀ ń bẹ láàrin méjèèjì díẹ̀ ẹ má pa ọmọ yín nítorí pé ń bẹ̀rù òṣì òṣì òtí ìsìn ṣùgbọ́n mo ní ọmọ mẹ́ta mẹ́rin ọmọ èyí tí ń pọ̀ ṣé máa lè kéta fún ọ báyìí ṣé máa lè kéta fún ọ ṣé sí wà ṣùgbọ́n ṣé kò ní yá pé kí yóò ní tó mọ́ lè mú kankan pa nù wọn tí bá pàkan nù wọn ní owó tí mo ní ìyá lè tó fún wọn káṣíyàtà ìmìlá kò tí tó ṣìṣù ó bẹ̀rù kó mọ́ tó ṣìṣù eléyìí náà wọ́n ló affect ẹni tó ṣe pé òun òkun ò fẹ́ bí ju iye ọmọ bákan lọ òun fẹ́ bí ju ọmọ méjì lọ mẹ́ta lọ kó lè bá ṣe kíni kó lè bá rí kọ́ nígbà tó ṣe pé ó ń fa ọmọ ní pàtàkì lẹ́ni tó ṣe pé yàwó alóyún àníkó lọ ṣẹ́ yóò ní unwanted pregnancy mẹ́ta tí wọ́n ń lé ọ̀rẹ́ ti tàbá tó fi lé ikun nísìnyí alìmọ́lẹ̀ tọ́wọ́n ọmọ ìta ń sọ fún school fees ó dàbí kan náà àwọn àpá wa ṣe ń sọ fún kan náà olówó olófẹ́fẹ́ àwọ kejì olówó wa ń sọ fún pé wọ́n fẹ́ àwọ kejì àfá à èmi ò lè tíráì tó fẹ́ ṣe yẹ àwọn ọmọ mi kan school Amẹ́ríkà one point five million àbí nkẹ́kẹ́ ni mò ń san fatai ní Amẹ́ríkà àbá wa sọ wípé èmi ò ní one point five láti rán ọmọ tèmi lọ school ìwọ́n lè níbi one point five láti rọ́mọ kan lọ sùn èmi ò níbi tó one point five million láti rọ́mọ kan lọ sùn àbá ìwà padà fẹ́yàwó kejì olóòrè ni ah, àbábọ̀ ni ọmọ ìṣe kíní ẹ̀rẹ̀ lọ ṣe à èmi ó ṣe ìtòrí pé kíní èmi ò ní nǹkan tí ẹ̀yìn sọ ẹ̀ so níbi olówó ló ń kakuléètì láì pé tó ń bá tó lọ fẹ́yàwó mi ní tìlù kátà máa tó pọ̀ sí so kíní ẹ̀dẹ̀ ni òun lè mọ́ lè ṣe àwọn nǹkan tó ń fẹ́ ṣe so ìbẹ̀rù pé tọmọ bá pọ̀ òṣì á wá so wọ́n á ní ọmọ bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìyẹn ní ọ̀rọ̀ ẹni tó ṣe rí kò ní ìgbára lọ́lọ́wọ́ bá ní ọmọ bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ tó bá ṣe pé tọmọ bá kéré lè yẹ máa fi jólówó ni ẹni tó yẹ kó jó olówó jùlọ òun ni bá ṣe lọ torí kò wò tiẹ̀ fẹ́ kankan tiẹ̀ tó yẹ kó ní owó ju ẹni tó ní ọmọ kan lọ ó yẹ kó lówó ju ẹni tó ń tiẹ̀ fẹ́yàwó lọ torí pé ẹni tó fẹ́yàwó yóò bọ́ rẹ̀ yóò bọ́ yàwó sọ ẹni tí òun ò fẹ́yàwó kankan ló yẹ kó lówó ju ṣùgbọ́n ẹlòmíì nìyí ìgbà tó fẹ́yàwó kan ọ̀rọ̀ lè mọ́ ti pọ̀ ìgbà tó fẹ́lẹ̀ kejì òun lọ́rọ̀ pọ̀ ẹlòmíì bá fẹ́lẹ̀ kẹta ọ̀rọ̀ ó tún pọ̀ sí àti ráwọn tó ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ so ó túmọ̀ sí wípé mathematics yẹn ni ó lè má lọ báyẹn ipe bẹ́yẹn ṣe bímọ sí òun ni òṣìṣẹ́ ń pọ̀ sí ṣùgbọ́n nǹkan táwọn west jẹ́ kí agbà ní gbọ́dọ̀ jẹ́ páwọn náà tún try láti tún kan ẹrù sí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn wọn bímọ púpọ̀ mọ́ arúgbó ti wá pọ̀ lọ́dọ̀ wọn sí so wọ́n wá wò fáwọn ọ̀fẹ́ fi kalẹ̀ àwọn òbí bẹ́ẹ̀ bímọ mọ́ so extinction ló ń lọ díẹ̀díẹ̀ yìí láàmì fi ń wo pé lára ọ̀nà tán fi ń wọ́ ọ̀nà àti reduce population àgbáyé yìí torí pé wọ́n rí pé àwọn Africans àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ population wọn pọ̀ ó dẹ̀ fẹ́ ju tàwọn lọ ní Europe pàtàkì jùlọ ní Europe sọ àwọn àgbàlagbà àgbàlagbà ti pọ̀ gan-an débi pé population wọn pọ̀ ju population àwọn kéékèèké lọ sáwọn òpè eléyìí sì parun ní báwọn o àmì wọn wá ọ̀nà pé pé à ah bóò láti fẹ́ reduce the population kó affect àwọn eléyìí náà solomjẹ́ pé àwọn ìlú mi wọ́n encourage ẹbí dọ́mọ kan lọ èrò China tí wọ́n sọ pé ọmọ kan ní tẹ́lẹ̀ àwọn náà ti sọ pé ẹbí dọ́mọ kan lọ́sìn ọ̀nà tọ́lọ́wọ́ bá fi dọ́mọ èèyàn tá a bá ń sá fún àáṣì padà wá síbẹ̀ náà ni torí pé òun ló dá wa sókèrè afẹ́ ló ń bi eléyìí òun ni pé ọlọ́wọ́ bá ní wà látẹ́kùtù àwòlá àgbẹ̀kú ẹ má pa ọmọ yín bóyá ìṣẹ́yún ni àbọ́mọ́ tó ti ń bẹ́lẹ̀ káṣí ata emulaaki torí pé ń bẹ̀rù pé lè tó ṣì náà mọ̀ ìbá ń kọ̀ntínú báyìí ìkejì wà látẹ̀kù àwòládàkù ní ìmúláàkì ẹ má torí pé tí tó ṣì kẹwàá kọ̀ ẹ má torí pé tó ṣì pa ọlọ́ọ̀bá nánú wa ìyáwó nánú nàrùdókòwò wá ìyáàkó àwa là ń ṣe jẹ ẹ̀mú fún yín àtàwọn náà àwa là á ṣe jẹ ẹ̀mú fún yín àtàwọn náà tó ló jẹ́ pé ìgbà míì ẹlòmíì ó lè bímọ méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje ó lè jẹ́ pé ọmọ ẹlẹ́ẹ̀keje tó bí àbíkẹ́ ẹjọ tó bí àbíkẹ́ ẹfà tó bí òun ní gbogbo àwọn tó ó dìpẹ́ndì lórí àwọn tó ṣíwájú yẹn lè má rí ṣe ṣùgbọ́n èyí tó kéré jù láàrin wọn yẹn ó lè jẹ́ pé òun ni ọlọ́wọ́n ọgbọ́ wa ní pé kí ni àrídìkì àwọn tó ti ṣíwájú yẹn ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ ṣe fún wọn torí pé ọ̀dọ̀ ẹni àrídìkì wọn wá ní òun lọ́wọ́ bá gbé fún so kò ń ṣe pé torí pé mi rẹ̀ gbọ́n àbẹ́mi ni mojúgbogbo yín lọ yẹ́tí tèmi gbọ́dọ̀ ríṣe ẹlẹ́gbẹ̀ẹ́ tó kéré jù òun ni ṣe kíni láwọn yóò kó dípẹ́ǹdé lórí ẹlẹ́gbẹ̀ẹ́ tó wà láàrin láwọn yóò kó dípẹ́ǹdé lórí so iṣẹ́ ẹ̀ṣẹ̀ òun ni kéèyàn pa ọmọ èèyàn òun ló jẹ́ pé oyún à ń ṣe kò sí tó ń jẹ́ unwanted pregnancy títí wọn ní unwanted yẹn lẹ́lòmíì ti ná millions lé lórí tí ò jù ó ń bẹ́nu àwọn olórí ayé tí ò bímọ lóní ṣòwò ni ò ní ní kówó bẹ́ bẹ́ẹ̀ ni ẹnìkan ni kóhun àtọkọ rẹ̀ tó má ti súnmọ́ra wọn ní mọ́kàn ní oyún ti dé tọ́lọ̀ mọ́ wa fún ṣó jẹ́ pé ìbejì yóò bí bẹ́ẹ̀ tó ń ṣe nírọ̀rùn fóun yẹn àmọ́ iye lomi tó ń wá káàkiri ẹlòmíì tí ó bá bí mọ́ ní wọ́ọ́rọ́wọ́ ní òṣè ní òbí kódà ó lè jẹ́ pé ní ilé gan yóò bí sí ẹlòmíì ìdẹ̀ni tán bá ti ṣe cs fún kò tí bímọ ó lè lò déèdì lọ sí túnú bọ́lá ọba ṣe máa ń ṣe ìṣe rẹ̀ nìyẹn ó fi àyè ọpẹ́ lẹ̀ fún àwọn lárúbáwá wọn ń pa àwọn ọmọ wọn ọmọ tó ti bí wọn pa á bàbá jùlọ tó wá wò ó ń wo ọmọ yẹn dáadáa pé ìwọ ò wúlò tó bá tó lọ jẹ ọmọ obìnrin ilé òkè tó ń jẹ ní òdẹ para kúrò ní fámìlì mi tó ló jẹ pé ọlọ́wọ́ bá níwá ìdáàbò ṣúrọ̀ ahduhum lil unza dọ́là wajhuhu muswaddan wa huwa kadhib ọlọ́run tíyàwó kan ni wọ́n bá bí wọn táwọn á sọ kó ewu ọmọ ooo ǹjẹ́ wọn bá bẹ̀rẹ̀ ní pé kí ni kí lábí tọ́wá lóbìnrin ni zọ́lá wa chúhù mùsùwádà ojú ló dúdú wa lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọ̀wọ́ kàmí ẹ̀ ti rí ìbànújẹ́ tí ó bò dárú yẹtawara nílẹ̀ káwọn yìí sún ìmọ̀ àbúṣọ̀rọ̀ bí kí wà nínú tí ó mọ̀ sápá wọn fáwọn yẹn látara ìró burúkú tó ń fún òun ka fún ìró burúkú fóun bímọ obìnrin yóò máa kàkà wọn fáwọn èèyàn yóò máa ronú àyùsíkùrú aláhùn nínú abiyadu sí òfin tòrọ ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ṣọ́bù obìnrin yìí kò ń gbà á bẹ́ẹ̀ ni àbí kò lọ bò ó mọ́lẹ̀ àwọn ìtọ́ bá gbà bẹ́ẹ̀ kọ́lọ̀ bá ní kó dàgbà òun lẹ́lò ní ó padà fẹ́ ṣùgbọ́n yóò wò pé owó tó ń ná tí òun fi tréní ọmọ ìwé sí ni torí pé ọmọ yìí nìyí obìnrin ni káníkọ́ ọmọkùnrin ní ìsìn òun yóò gborúkọ òun dá yóò gborúkọ ẹbí òun dá ṣùgbọ́n obìnrin wéètì ṣòṣe kò ń pẹ̀kẹ́ fún ná owó yẹn bẹ́ẹ̀ àmì àdúsùn fi tòrọ́ àbí kò ń ṣe nǹkan táwọn yòókù máa ń ṣe kó lọ bò mọ́lẹ̀ ọlọ́ọ̀bá ń sọ àyà mi ṣe wá ìdánimọ̀ òwú lọ ń mọ́lẹ̀ yẹn bá ń gbé ẹ̀ṣẹ̀ wo ló ṣe ẹ̀tàn fi pa ẹni tó ṣẹ́ oyún wọ́n béèrè lọ rẹ̀ kílé tó fi ṣẹ́ oyún yẹn kílé tó fi ṣẹ́ oyún sòkòtí tó jẹ́ unwanted pregnancy ẹni tó ṣẹ́ oyún yóò rojọ́ tó bá rojọ́ gbẹ̀ndẹ̀ alìkìyàmà nítorí fi ṣẹ́ oyún bẹ́ẹ̀lẹ̀ ní tó ṣe pé ìgbà tó bí tán ló padà pa á bí àwọn ọmọ oníranù tí ó ṣiṣẹ́ aṣẹ́wó tó bá wá lóyún tí ò ríṣẹ́ tí ò ríṣẹ́ tó bá padà wá bí yóò wá lọ sọ ọmọ ẹ̀ nù ó lè sọ sínú kànáà ọmọ ẹ̀ lè kéékéékéé nítorí ní tó sọ sí kúkọ̀rà kú ìfọ́ àkóṣe jùlọ lọ́mọ ẹ̀ fi jáde kò túmọ̀ sí pé ó gbọ́dọ̀ pọ̀ ọmọ ẹ̀ ẹni tó ṣe jùlọ tó wá lóyún látara ẹ̀ kéèsì ọ̀tọ̀ ni kó ṣe jùlọ yóò jìyà yìí wájú ọlọ́run bá àti pẹ̀lú àwọn ọlọ́run bá lójú kéèsì ọ̀tọ̀ ni wípé ó bímọ ọmọ tó bí yẹn kò gbọ́dọ̀ fọ́ ọmọ yẹn o nǹkan kan ò gbọ́dọ̀ sọmọ yẹn lábúrú látọwọ́ rẹ̀ fún àkọmọdé ọmọ zìnà ọmọ kọ́ ẹlẹ́ṣẹ̀ pa ọmọ zìnà ẹlẹ́ṣẹ̀ bó wà lẹni tó pa ọmọ tí ó ń ṣọmọ zìnà òun àti ìyàwó rẹ̀ wọ́n jọ àgírí lórí wípé olú eléyìí ó àgbọ̀dọ̀ ṣẹlẹ̀ àbígbà tó ti ẹ̀bí tán bí ká lọ sọmọ inú sọ̀nàbọ̀ Muhammad aláàtà ní ẹ̀ṣẹ̀ tó tún tóbi jùlọ òun ní kékeré ní àǹtẹ́kùtùlà wà ládàk kó pọ̀ ọmọ tọ́lọ́wọ́ bá jogún fún ẹ kọ́ṣẹ́ta àyẹ́ náà torí pé òun wò pé ṣé ìtẹ́ẹ̀rí provision ṣó lè tó ẹ̀ méjèèjì àìnígbàra lọ́lọ́wọ́ ni ó ṣe é ṣe kó ṣe gbúgbà tí ọmọ èdè sáàrí ní lọ́lọ́wọ́ bó ṣínà fún ẹ lọ́lọ́wọ́ bó ṣínà fún ẹ so kò ń ṣe pé torí pé wọ́n nìkan kò ń ṣe torí pé jẹ́ wọ́n nìkan ó lè jẹ́ wọ́n nìkan kó mọ́rí ṣe tó ṣe bó mọ̀ struggle ni ẹbá lẹ́lò ní o ti fẹ́ àwọn onígbé tó ti fẹ́ wà àti struggle náà ni ní ti fẹ́ àwọn ilé òun ló fẹ́ struggle gbà tó bá ti ìtì ẹ̀ tó ń ìtì ẹ̀ tó mọ́ lálọ́sọ fẹ́ pé nígbà tó bá ìtì ẹ̀ yẹ kì ní à continue rẹ̀ ọ̀rọ̀ àríkìkí bó bá ṣe wọlọ́ ọba bó ṣe gbẹ́mẹ̀rọ ń ba ẹ̀ ó lè pin tó kọjá àdánwò yìí tó kọjá àdánwò ni àwọn ànábì ọlọ́wọ́ ọba làdánwò nìkan tóra àwọn àyù ọlọ́wọ́ bá nìyẹn ṣùgbọ́n àwọn náà wọ́n ara àwọn àdánwò táàrin tí wọ́n gẹ́ lè lè jù wá lọ ẹlòmí lè mọ́ tètè bí mọ́nú àwọn ànábí ọlọ́wọ́ bá ẹlòmí tí ó jẹ ó lè nira fún bẹ́ẹ̀ ló ti ṣe ọlọ́wọ́ bá ní ẹlòmí aṣọ lè ya máa lára nú wọn bẹ́ẹ̀ ni ó ti ṣe ọlọ́wọ́ bá ní àwọn tó ṣe pé ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ ni wọ́n sọ ọ̀rọ̀ orówó kó kò túmọ̀ sí pé mímọ̀ ṣe ẹni kò yẹn yẹ kó gbọ́dọ̀ àwọn yòókù lọ ọ̀rọ̀ pọ̀ òrówó kójọ kò túmọ̀ sí pé ọ̀tọ̀ ọlọ́wọ́ bá ní ẹ́ ọlọ́wọ́ bá ní mọ́ pín arísìkì bó ṣe bó ṣe ń bẹ ń lérò ń ba rẹ̀ so ká wá bímọ ká ní torí wípé à ń bẹ̀rù òṣì àbí torí wípé à ń bẹ̀rù òṣì torí náà ti ká yẹn ju ọmọ yìí ti ká yẹn ju ọmọ yìí torí tá a bá yanjú ẹ̀ wọ́n náà wòye tá a fi kalẹ̀ bó lọ sí fẹ́ràn wọn skú títọ́ bá lè ṣe lágbára náà ni wá ṣe ó ní ṣe jù lọ ìfàpá ọmọ kan lọ skúù tán san 400,000 pàtà kò túmọ̀ sí pé náà gbọ́rọ̀ rọmọ lọ skúù yẹ wọ́n náà lè rọmọ lọ skúù tí wọ́n máa san 4,000 pàtà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní máa ń ṣe mímọ̀ fáwọn èèyàn ẹni tó rán ọmọ lọ sùúrù tó ń san four hundred thousand wọ́n san one million per term kò túmọ̀ sí pé ọmọ rẹ̀ ó mọ̀wé ju ẹni tó ṣe yí pé ó rán ọmọ lọ sùúrù tí wọ́n ń san ten per term lọ ó túmọ̀ sí rárá ló jẹ́ pé ẹ̀rọ àwọn ọmọ mi ó lè lọ public school nígbà tí òfin tí wọ́n ràn wọ́n táwọn èèyàn ń ṣe mẹ́ǹsì ibi tó lọ nìyẹn òun rẹ̀ yóò gbé first year exam tán bá ṣe throughout the nation yóò bí ti àwọn ọmọ lọ private school yóò bí ti gbogbo wọn bẹ́ẹ̀ ni nǹkan míì tí ọlọ́run bá ti mọ̀ fi ń ṣàdánwò ẹ lè rọ́mọ olówó mi kó wọ́n serious títà tó kọ́ wọn kò lè fọwọ́ kàn wọ́n tẹ́gbẹ́rẹ́ wá fọwọ́ kàn wọ́n ní yóò rojọ́ bẹ́ẹ̀ lọ́mọ tálíkà tó lè fọwọ́ kàn tí ò bá mọ̀ nìyí ẹ̀rí seriousness lára ẹ̀ ọlọ́wọ́ bá bó ṣe máa ṣe ń gbà mí nù ẹ̀ẹ́dẹ̀rọ ọmọ olówó ní tó ṣe pé yóò ní brain dáadáa kama ti kọ ní nǹkan ni ó ti a ó ti ah, gẹ́ẹ̀tì ẹ̀ ẹ̀yẹ lọ́mọ tálíkà nígbà mí náà tó ṣe pé kò ní ṣe ọ̀sì ṣọlọ́ ọba subhanahu wa ta'ala ọba tí máa ṣe tó máa ń bẹ lérò ń bẹ̀ láti ṣe ni tòmọ́tòrí pé olówó sọ pé ò ní fẹ́ yàwó mọ́tòrí pé olówó sọ pé kí ni òun pa àwọn ọmọ rẹ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá ni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ pé nǹkan burúkú ni ká máa pa ọmọ wa ká máa ṣẹ́yún ara ẹ̀ náà ló ń bẹ sọlọ́wọ́ba subhanahu wa ta'ala ṣe é léwọ̀ tó bá ti pé ọmọ yẹn ti wá délé ayé kò sí àtọ̀ láàrin ẹni tó pa ọmọ òòjọ́ kan àti ẹni tó pa á èèyàn tó ti wọ fifty years èèyàn náà ló pa ìdájọ́ kan náà ló ń bẹ fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ní wa man yaqtul mu'minan muta'ammidan ẹni tó wá máa máa pa olùgbàgbọ́ muta'ammidan fajaza'uhu jahannamu ọlọ́ni fi sán lẹ́sàn padà onímọ̀já ànámọ́ tí ó mọ bẹ́ẹ̀ lọ fún gbàgbọ́ ọ̀rọ̀ àbí gbére wàhálà aláwọ̀ àlẹ́yìn wà láàánà ọlọ́wọ́ bá bínú sí ọlọ́wọ́ bá gbé jìnà sí kẹrẹ wàhálàláwọ̀ azaban abima ọlọ́wọ́ bá palẹ́ sí kalẹ̀ fún ìyà tó tóbi ẹni tó wọn wọn pààyàn ni kò bá jọ ọmọ kékeré ọmọ òjọ́ lẹni tó pa ìjẹníyà tó bẹ̀ mú ni àti pẹ̀lú àwọn ọlọ́wọ́ bá lókù ibi tí ẹ̀sìn tó pàtàkì kì í dé tó lé lórí ẹ̀dẹ́ ẹni tó pààyàn ní sékìlì ẹ̀sìn ní ó gbọdọ̀ san ìtanràn àti táwọn ẹbí ẹni ẹ bá yọ̀ǹda lóko jẹ́mọ́ kí ní ìtanràn ẹni tó pààyàn ní sékìlì òun náà ni yóò san ìtanràn bákan náà yóò tún san díà díà òun ló ṣe pẹ̀lú tọlọ́wọ́n ọba òní kó tú okùn lọ́rùn ẹrú mi tí ò bá wá rí yẹn ṣe yóò gbàwẹ̀ fún two months consecutively láì ní já kí ló ṣe mistakenly ó pa ẹ̀ láàrin òun àtọlọ́run láàrin òun àti ẹbí ẹni tó pa mistakenly òun ní pé hundred camels ọgọ́rùn-ún rànkúnmí owó ni ó san fún wọn gẹ́gẹ́ bí owó tanràn owó ọ̀yà ni ó san yóò san díà fáwọn yẹn yóò ṣe kàfàrà kàfàrà yẹn òun ni ti aṣọ kó tó okùn lọ́rùn ẹrú tí ó bá lágbára àti ṣe yẹn ni yóò gbàwẹ̀ two months consecutively yóò san díà fún àwọn ẹbí ẹni tó pa mistakenly ẹ̀dọ́ àmọ́ ọmọ pààyàn kọ́ ọlọ́ba ní fàjàzá òhu jẹ́ ànámù jẹ́ ànámù ni وغضب الله عليه ولعنه خالدا فيها وغضب الله عليه ولعنه وعد له عذابا عظيما ló jẹ́ pé ọ̀rọ̀ pípa àyàn kò ń ṣe nǹkan tá a máa ń fọwọ́ kékeré mú ọkùnrin tó sọ fúyàwó rẹ̀ pé kó lọ ṣe oyún àwọn méjèèjì ẹlẹ́ṣẹ̀ ni wọ́n ẹlẹ́ṣẹ̀ làwọn méjèèjì tí ẹ̀ wọ́n bá lísì sí ẹlẹ́ṣẹ̀ ni bó tiẹ̀ jẹ́ pé olùtọ́ yọ bìfọ́ ọ̀kan tó bí síta kò tó ìta àti bí síta ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ńláńlá ni irú nǹkan bẹ́ẹ̀ náà lágbọ́rọ̀ jìnnà sí irú àwọn nǹkan báyìí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam wọ́n ṣe síwájú ìgbà tí yẹn tún lè lọ rẹ̀ kó tó fún ma ayé قال أن تقتل ولدك خشية أن يأكل معك قال ثم أي أميت وتني قال أن تزاني حليلة جارك ó lẹ́sẹ̀ tó tún lé lẹ́yìn eléyìí òun ni kéèyàn ṣe ìná sìnà ṣíṣe fún rẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni kò ń ṣe wọ àwọn èèyàn gidi ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni walladhina la yad'una ma'a Allahi ilahan akhara àwọn tí wọ́n ti ń pè nǹkan míì pẹ̀lú ọlọ́wọ́ bá gẹ́gẹ́ bá ti síwájú wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqq wọ́n pa ẹ̀mí àti lọ́nà òdodo wọ̀lá yẹ̀sùnú wọn ń ṣe zìnà ìròyìn àwọn ẹni ọlọ́run ìròyìn àwọn èèyàn gidi nu èyí tó fi máa ṣe zìnà pẹ̀lú ọkùnrin àpẹ̀lú obìnrin olóbìnrin àbí pẹ̀lú ọmọ ọlọ́mọ kẹ́kọ̀ọ́ kú fẹ́yàwó kejì fẹ́yàwó kẹta fẹ́yàwó kẹrin ṣùgbọ́n kò ní wà tìyàwó ẹ ti lọ ládé òkú onífẹ́jọ nìkan lọ ó lè ń bàtà ọmọ mi jẹ́ta àwọn ọmọ twelve years thirteen fourteen fifteen years old ló ń kí mọ́lẹ̀ ó gba skul lọ yunifásitì ò lọ́n blọ́ọ̀kì àwọn ọmọ ọlọ́mọ ó ba ayé wọn jẹ́ ńlẹ̀ kó tó di pọ́n lọ́kọ àmọ́yé ọmọ míì tó ti ṣẹ́yún ní mẹ́wàá kó tó di kó padà wá ló ń dísáìdì kó ń fẹ́ lọ́kọ ó ba láìpọ̀ àwọn ọmọ yẹn jẹ́ lórúkọ pé kí ni o fẹ́ dunyàwó rẹ̀ nu o fẹ́ fẹ́ dunyàwó kan lọ o fẹ́ bá ju èèyàn kan sùn lọ islam ò fàyè gbà yẹn kẹkẹkú lọ fẹ́yàwó kejì fẹ́yàwó kẹta fẹ́lẹ̀ kẹrin mọ́kọ̀ yìí tó kí òun sáfúsọ lẹ́nu àwọn èèyàn òun sáfúsọ lẹ́nu àwọn èèyàn ó dẹ̀ ń bàtà àwọn èèyàn fẹ́jẹ́ so jìnnà ti ṣe fúnra ẹ̀ ní ọ̀wọ́ ní pé kéèyàn bá yàn láṣepọ̀ láì ṣe ní téèyàn lẹ́tọ̀ọ́ sí èyí tó wá wọ́ọ̀tì jù ó pé ó fẹ́ ṣe jìnà wà rẹ́ni tí ó bá ṣe jìnà wà jẹ́ pé ìyàwó níbọ̀ rẹ̀ ìyàwó níbọ̀ rẹ̀ ló wá bá ṣe jìnà àrẹ́sọ̀lá àtọ́lá ní lẹ́yìn pàápàá àyàn eléyìí ló tún lè jù ẹlòmíì ní kò rẹ̀ fọ́ anything díẹ̀ kó ṣàtìrí nǹkan tí kó tìrí nǹkan tí nǹkan bọ̀ ni kò sọ́kọ níbọ̀ rẹ̀ lébọ̀ rẹ̀ kò sílé ìyàwó rẹ̀ ìlọ̀kulọ̀ ni ó mọ̀ sí lọ. sọ̀nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ní ẹ̀ṣẹ̀ tó ti tóbi jùlọ nìyẹn àtúzáàdì àmìlẹ̀ tẹ̀jáàrì وأنزل الله تصديق قول النبي صلى الله عليه وسلم والذين لا يدعون مع الله إلها آخر ọlọ́wọ́ bá sọ ayà ìkàlẹ̀ àyà pé àwọn tó ṣe pé wọ́n ń pè nǹkan ní ìpapọ̀ mọ́ ọlọ́wọ́n bá bákan náà wà láyé torí náà nafsa lẹ́tí haramallah illa bil haqq wọ́n ń pa ẹ̀mí àti ẹ̀mí tí ọlọ́wọ́n bá bá yọ̀ǹda pé sán pa wà láyé zinun wọ́n ṣe zina ọmọ yẹ fa zálíkà ẹni tó bá ṣe kankan nù ta sọ yẹ kó àtàmà yóò pàdé ìyàwó àjọ ọlọ́wọ́n bá yudha'afu lahu al-'adhabu yawm al-qiyamah tó bá dijọ́ mi ní alkiyama àti pèlè yà ni ó jẹ ọ̀yàkùn tí muhana yóò mọ bẹ́ńbẹ̀lẹ́ ni yẹpẹrẹ illa man taba àfẹ́ tó bá túbá wà á mẹ́nà tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ wà á nílà abẹ́lẹ́ sọ́ọ̀rì ha tó wá ṣiṣẹ́ dáadáa فأولئك يبدل الله سيئات حسنات وكان الله غفورا رحيما يبقى ويبقى wọ́n túbá tọ́já omi pátipàti tán ti ṣe sẹ́yìn ọlọ́run ọbọ̀ ó sọ àwọn iṣẹ́ aburú tán ti ṣe yẹn yóò sọ di dáadáa fún wọn láàbá fún wọn ẹnkọ́rí dìbẹ́ ká jáwọ́ nínú nǹkan tá à ń ṣe tí ó dáa ká túbá ká lògbé ti ayé míì òun ṣe jìnà tẹ́lẹ̀ ohun tí òun ṣe wọ́n ràn wọ́n ràn yóò gbá wọn kan wọ̀nyí lẹ̀ má kí ikú káwọn nǹkan yìí lọ́wọ́ tó bá túbá tó ronú kí wàdà ọlọ́run bó sọ àwọn nǹkan nìyí yóò sọ wọ́n di kíni asanaj dáadáa bàkánà ọlọ́run ọ̀sán ọ̀sán ìmọ̀ kájíláṣí ọlọ́run ọba ọlọ́run ọba ó jẹ́ ọba tó ṣe yí pé aláforíjì ni ọba gẹ́gẹ́ bí fún wa wípé òun náà ni ètò ní ṣe pẹ̀lú pípa ọmọ àǹpa ọmọ àwọn ọmọ wa a máa ń kó ọmọ ra ni òṣìṣẹ́ ká pa torí pé kí ni à ń sá fún à ń bẹ̀rù tá a máa jẹ ṣùgbọ́n torí pé hadith ó so máwọn kankan míì ni a fi ṣàlàyé ẹ̀ báyìí abẹ́lẹ́wọ̀n lọ subhanahu wa ta'ala.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 نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد نعم ìbéèrè ni pé ṣé ẹni tó ń ṣe masturbation òun náà ni pé kí ọkùnrin àbóbìnrin látara ike kò níyàwó àbí kò lọ́kọ pẹ̀rẹ̀tẹ́ ṣe dìnnà kí àwa náà ti mọ̀ òun náà ní ká bá ọkùnrin àbí gbóbìnrin láṣepọ̀ láì ṣe ní ọ̀nà ẹ̀tọ́ sẹ́ni bá wọ́n ń wọ̀nà àti gba àtọ̀ lára rẹ̀ lára ara ti ti ẹ̀ gángan tó fẹ́ fọ àtọ̀ jáde lára rẹ̀ tó kó sí abẹ́ ipe yẹn pa èèyàn náà tí a ṣe masturbation eléyìí medically wọ́n ní kò dá ó ní àwọn side effects tó bá ṣe pé nǹkan tí èèyàn ṣe àmì àṣetúnṣe ni ṣùgbọ́n kí ni ìdájọ́ ẹ̀sìn lórí rẹ̀ àkọ́kọ́ tí nǹkan bá fi lè ní medical side effect ẹ̀sìn náà ìsọ̀kúta mọ̀ ṣerú kan àkọ́kọ́ ni ẹ̀kejì ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó sọ̀rọ̀ pa àwọn èèyàn dáadáa ó láwọn tó ṣe pé àlìkùnrin jù ń hápì rónà wọ́n máa ń ṣọ́ abẹ́ wọn ilá aláàzọ́wájì ìyàwó wọn náà máa ń lo abẹ́ wọn fún àwọn máa mọ́lá àìmánuhùn àbí àwọn ẹrú kò ń ṣọmọ ọ̀dọ̀ ọmọ ọ̀dọ̀ òṣìṣẹ́ níta employ tààrẹ gbọ́dọ̀ ṣọ́ àwọn ìwọ̀ láàrin àwa àti ẹ̀ sọmọjọ wà ló àwa àti ẹ̀ nìkan torí pé kò ń ṣẹlẹ̀ kọ́ wa kò ń ṣọmọ wa kò ń ṣe ẹ̀gbọ́n wa àbábúrú wa lóbìnrin kò ń ṣe ya wa àwọn ọmọ mẹ́lá káàkiri àìmánu fa iná mùgbẹ́rù màlúmi wọn ní bú wọn wọn ṣe ní báwí wọn bá gbádùn ara wọn lọ́nà yìí ọmọ ní gbága wàrà azáàlì ọlọ́ọ̀lẹ́ni tó bá tún wá ọ̀nà ní ìyàtọ̀ sí eléyìí ikó báyàwó rẹ̀ láṣepọ̀ àbí ẹrú rẹ̀ láṣepọ̀ fa àwọn afá àwọn fàyọ̀ bẹ̀rẹ̀ ipe masturbation náà máa kó sínú eléyìí ibi ká máa masturbate ká máa fi nǹkan ọmọkùnrin wa ṣeré láti gba àtọ̀ lára ara wa ipe yóò kó sínú eléyìí torí pé kí ni èèyàn wọ́ ọ̀nà mi nìyẹn ọlọ́mọ ẹ̀sùn kú ọmọ níta gáwàrá àdáálíkà ẹ̀dọ́ wá fi wọ́nà ní àtẹ̀sílẹ̀ fàwùláìkà umùlà àádúnà àwọn olùkọjá àlàlẹ́ yìí àwọn afáà ni wá wò pé n tó lè mú yàn ṣerú nǹkan báyìí ni pé èyí tí èrò bá rí ọ̀nà àbáyọ mọ́ ara èyí tí èyí ṣe dìnà tó bá ṣe masturbation ó sì ṣe kíni ó sì fúyẹ́ ní pé kó lọ ṣe dìnà lọ ṣùgbọ́n ìdí èyí ṣe yẹ kí ẹ gbìyànjú náà láti máa wá lẹ́bi rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ò níyàwó lónìí tọ́lọ́wọ́ tí níyàwó in tó ń fa oníkí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń ṣe jọra wa lọ ẹni tó ṣe kóhùn gan fúnra ẹ̀ ní strọ́gù láti jẹun ó fẹ́ fẹ́yàwó òun wọ́nà àti fọmọ Dangote òun wọ́nà àti fẹ́ ọmọ olówó so eléyìí ni ó ti ṣe jùlọ ẹ̀ lọ ó ti lọ yín níbi tí àmọ́ ti ga tálíkà yẹn òórè èèyàn tó ṣe kó jẹ́ tálíkà bí ti tiẹ̀ náà tó ṣe pé irú ilé tí wọ́n ti wá lòun náà ti wá ọ̀rọ̀ yìí lè jọ wọ́ èyí tó fi wọ́ mẹ́rin tí orí jáde láwùjọ yẹn nìyí ó ti sírọ́sì ní ó ti fẹ́fẹ́yàwó tó wájẹ́ fẹ́yàwó ní ọmọ sáríkà bí ti ti ẹ náà ń bẹ tẹ́lẹ̀jọ fẹ́ra yìí èyẹ́dẹ̀jọ́ mọ olówó nìyí kò túmọ̀ sí pé olórí tó fáìn àmọ́yọ ọmọ tálíkà lóbìnrin tó rẹwà ju ọmọ olówó lọ dáadáa ṣòwò ọmọ olówó káàkiri ó túmọ̀ sí pé nǹkan ní ló ń wá kò ń ṣèyàwó ọ̀rọ̀ bàbá rẹ̀ àbọ̀rọ̀ ìyá rẹ̀ ló fẹ́ káàkù ń bẹ̀ ó sì ṣe tán àti fẹ́yàwó nù sókè yẹn fẹ̀kọ́ kúkú wá lẹ́bùú rẹ̀ nísìnyí èèyàn gbé àwọn àdúgbò bíi bandia lápẹjúwe nísìn ilé pákó yóò rọ àwọn ọmọ tálíkà bíi tiẹ̀ náà táwọn náà ń gbé wọ àdúgbò yẹn ó lè fẹ́ wọ àwọn ọmọ yẹn náà ọmọ dáadáa náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n òun gbélé pákó ni ó ń wọ ọmọ olówó tó ń gbé àgọ́ àbò ń gbé kíní kẹ̀kẹ́ àkiri kò sí serious ṣokòwálò náà ń ṣe masturbation ẹ̀ ẹ̀ mọ́ ṣe masturbation wá lẹ́bù rẹ̀ wọn náà rí ṣéyàwó ló fẹ́ fẹ́ àbò fẹ́ fẹ́ nǹkan mi wọ́n ẹ ni ó rí lẹ́bù ti tiẹ̀ náà yìí ò dẹ̀ni kò mọ́ rí tí ó fáìn náà o lè rọmọ tálíkà tó náà fáìn so kò jẹ́ bí àárín ẹ̀ ṣe jẹ́ dẹ́ni àfikún èèyàn máa ń sèbù owó fún nǹkan bẹ́ẹ̀ náà èèyàn máa rìdúsì oúnjẹ tí a máa jẹ nísìn orí 2000 kó lójúmọ́ kan òun gbogbo ẹ̀ òdòrò oúnjẹ ó jẹ́ kàkíà ẹ̀ ó jẹun díẹ̀ ó sèwò yókù gbájọ́ wa fi sèwò ẹ̀ bí oṣù mélòó kan nìyí owó tí wọ́n lè gba ilé kẹjẹ́bù kan yóò yọ bó ṣe rúùmù kan àti alẹ́ fi rúùmù kan bẹ̀rẹ̀ òórùn bí tó máa mánéjì rúùmù kan pẹ̀lú ẹ̀wà láì tẹ́jọ máa gbé rúùmù kan ṣe mo fẹ́ fẹ́ ni kò ṣe mo fẹ́ ṣe nǹkan mi so òun máa fi yẹn mánéjì then ó lè mọ̀ gbàwẹ̀ lẹ́kọ̀ọ̀kan náà àlẹ́mìsọ̀lá àtàmó ní yá máa ṣára shabab mo pẹ̀lú ọ̀dọ́ mọ́nìsọ̀tà mi kún un bá ẹni tó bá lè ṣe tó lè ṣe pẹ̀lú àtàzáwà kó lọ fẹ́ àwo fa innahu agbábìrin bá sọ̀rọ̀ ọ̀nà tẹ́lẹ̀ fi rẹ̀ ilẹ̀ tẹ́lẹ̀ fi ṣọ́ abẹ́ yìí ni ọ̀rọ̀ yẹn ni kó ṣọ́ abẹ́ rẹ kò mọ́ lòlòkulò ọ̀rọ̀ yẹn ni kó rẹjú ẹ̀ ńlẹ̀ ọ̀nà wọ́n lè fi ṣọ́ rẹjú ẹ̀ ńlẹ̀ oníkúwọ́ náà níyàwó ọ̀nà tó lè fi rẹjú ẹ̀ ńlẹ̀ tó lè fi ṣọ́ abẹ́ rẹ oníkó níyàwó gẹ́gẹ́ bí ọmọkùnrin ìsìn ara lè ìyàwó àti ti sàtìfà rẹ̀ ó rẹ́jú tó níyàwó lé yóò kọ̀rí sílé ni ṣùgbọ́n tó yẹ pé ara rẹ̀ lé tí ò níyàwó kí ni ó ṣe anábì ní kó máa gbàwẹ̀ máa gbàwẹ̀ tó bá ń gbàwẹ̀ yẹn nǹkan iná wùlá òrùjà àwẹ̀ tó ń gbà yóò mọ̀ di sexual ọ̀jì ẹ̀kù ẹni tó wá jẹun òun lára ara ẹ̀ ń le tẹ́lẹ̀ bá ń pààyàn ní ara ṣe kí ni ara máa rọ̀ so yóò mọ̀ ìyẹn mọ̀ kọ̀ǹtó ara ẹ̀ díẹ̀díẹ̀ owó tó bá ń yóò mọ̀ tẹ́gù ẹ̀ láti gba rúùmù kan òun náà fi bẹ̀rẹ̀ tẹ́fìlẹ̀ lẹ́yìn ó wọ́n náà tó ń náà fi máa ṣe kíni ọlọ́run bá ní wà lè sá títí ilẹ̀ bí náà láyé jù nínú ẹni sáhán àtàyè ògùnì ọmọ lọ́rùn pọ́ọ̀lù àwọn táyà kan wọ́ọ̀nà tí wọ́n èkóra wọn níjà ọlọ́run ní kọ́lọ́ ṣe kan kóra wọn náà kóra ká máa gbà wọ̀ náà kóra kí ni kí ẹ máa tẹ́bù owó so kò jẹ́ bí àmì ẹ̀ṣẹ̀ jẹ́ wọn láwà náà. náà kò kú tí wọ́n bá fi sílẹ̀ yìí tá a bá ṣàdúrà kókù yẹn ṣe àdúrà yẹn máa bá àdúrà yẹn á bá ṣùgbọ́n ká fi òkú sí ìtẹ́ òun ló fi dáa jù sọ́ra táwọn mùsùlùmí náà tá a bá gbé òkú tiwọn náà wá àdúrà tó máa ń ṣe òkú tiwa náà mọ̀ nípìn bẹ́ẹ̀ ṣùgbọ́n ká ní òkè àfẹ́yẹpẹ́rẹ́ òbí wa àfẹ́yẹpẹ́rẹ́ èèyàn wa láti wá sí sílé à ń tara wa ni ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà ọmọ padà níbi tí yẹpẹrẹ ni ibẹ̀ láti tí a fi nípa tí ó jòkó lórí sàárè yẹn ẹni tọmọtọ̀ tó tọ̀ sí wọn ó gbélé lórí aṣọ kìíní kan wọn ó gbélé lórí àwọn pákó tó ti bàjẹ́ wọn ó gbélé lórí yìí gẹ́gẹ́ yẹpẹrẹ ni

yàtò sí àwọn ìrìnà ìyàwó tí a bá fẹ́ ṣé àwó lè jẹ́ okùnfà kí nǹkan má fún yàn anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ó ní aṣíwò fi tàràfà nǹkan mẹ́ta àwọn sábà máa ń wo ike okùnfà aburú ní fáwọn nǹkan mẹ́ta anábùwà sallallahu alaihi ó ní almar'a obìnrin bákanáà ilé bákanáà nǹkan ẹ̀bùn ó sábà máa ń ṣẹlẹ̀ tí yàn pé pé àrò pé àgbàgbọ́dé fẹ́ obìnrin ní nǹkan tí ń dàrú fún mi nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ táwọn èèyàn náà bẹ́ẹ̀ ni kí yàn ó pé ilé tó ń gbé yìí àgbà tó ń ti wà nílé yìí òun pé nǹkan dàrú fún àbí nǹkan gùn ní máa ń ṣẹlẹ̀ ojú wo ni ṣẹ̀rí àti orú nǹkan bẹ́ẹ̀ tí nǹkan yẹn bá yẹ pé ó ń lọ bẹ́ẹ̀ tòótọ́ bí ẹ̀ ń rí dàtí ó ń wá lọ́kàn èèyàn tó ń wá lọ́kàn èèyàn tó ń wá bẹ́ẹ̀ ẹ̀sìn ò ní pọ́blẹ́mù pẹ̀lú wípé ṣe nǹkan mi ókè eléyìí ó fi pé àtìǹkò ń ṣe nǹkan tó sùn tiẹ̀ látara páwọn nǹkan ṣẹlẹ̀ lóríṣiríṣi díyàn mọ́wùlẹ̀ báyìí mẹ́ni ààrẹ jẹ́ lọ́gbàlémi tó wá lówó torí pé tó bá kírù mọ́bẹ̀ yẹn ni tó ń ṣe kiri ni àwọn kan á máa kọ̀ntí láti máa wá ní ó rẹ̀ lè padà sọ ẹ́ ní kèfèrí látàrí àwọn kan lọ́bá náà duwa Muhammad sallallahu alaihi wọ́n ní à ń bẹ nílé wa pọ̀ nǹkan ọ̀rọ̀ wa pọ̀ apára wa kúrò lẹ́yìn abọ́sílẹ̀ mi ọ̀rọ̀ wa wa àwọn èèyàn ń kú nǹkan kàmọ́ra wọn ni anẹ́sọ̀lá àtọ́lẹ́mí dàúwà zẹni ìmà ẹ̀fìlẹ̀ yẹn lẹ́ẹ̀lọ́bù ní tàbí tẹ má ba iná ní ara ń jẹ́ because n tó wá sí lọ́kàn yẹn kò yẹ kó máa wá sí lọ́kàn tó wá sí pé ìyẹn ní sí ìfẹ́ obìnrin gbà tí mo ti fẹ́ oníkan ti dàrú fún mi oró lónìí oró lọ́la oró lọ́túnla yóò para ba iná ní ẹ̀jẹ̀ kẹ̀kọ́ kú fẹ́ lómi tó bá ṣe pé ilé náà ni sókè kálukú lọ lọ́nà ti tiẹ̀ kó ń lọ tiẹ̀ kí wọ́n lọ tiẹ̀ èyí tó fi sọ rẹ̀ dìdàkúdà tó ba imọ́ ní ara ẹ̀ jẹ́ so ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé nǹkan ẹ̀yẹ ni kò ń ṣe báyẹn kàtí àwọn kẹyìn ò ní effect fúnra rẹ̀ obìnrin yẹn ò ní effect lára wa ilé yẹn ò ní effect ṣùgbọ́n ẹ̀mí ẹ̀ máa wá báyẹn tẹ́lẹ̀ bá tí wọ́n wá ní ìṣẹ̀lẹ̀ ò pé ń hù ó ṣe ibi tó kó fẹ́ ṣe yẹn tàbí má fi eléyìí kó bá rẹ̀ di má fi sọ rẹ̀ di kìfì rí wájú ọlọ́run wa sọ̀tẹ̀jẹ́ ní oṣù jẹ́ náà. Islam encourage family planning kí ni gbàdá gbàlérò pẹ̀lú family planning tó wá ṣe pé má bí ju ọmọ méjì lọ kó lè bá rí wọn tọ́ Islam wà ìkírísì yẹn àwọn tọ́lẹ̀ gbé kalẹ̀ nísìn àwọn náà ti ń sá kúrò mbẹ́ torí kọ́lí pé population àwọn tí wọ́n affected àwọn táwọn ń ṣe kìíní ẹ̀ àwọn ti darúgbó àwọn òrá àwọn kéékèèké ní replace àwọn so ló pọ̀ tó jẹ́ pé kìíní coronavirus yìí ni ó di pẹ̀lú wọn ní Europe gan-an sọ àwọn àgbàlagbà wọn kàn kú ṣeré lọ ni sọ àwọn wọn wò pé táwọn bá kú tán sí àwọn olórí pléṣì àwọn ni torí báwọn náà wò pé ẹjẹ ká bí ju ọmọ méjì bí ju kìnnì kan lọ torí pé àwọn òbí tí wọ́n bí wọn lẹ̀ ìròrí burúkú yìí ò dí ìwà ń gbà yẹn pé má bí ju ọmọ méjì lọ má bí ju kìnnì kan lọ ìgbà táwọn ó bá òrí burúkú yẹn ní ó di páwọn ò ní ọmọ táwọn bí kalẹ̀ tó ṣe páwọn ní àgbàpò fáwọn so nọ́mbà àwọn ọmọ yẹn kéré wọ́n kéré pẹ̀lú wọn bí púpọ̀ ṣùgbọ́n pé ìkàtà gbàlérò pẹ̀lú farming plan yẹn ìyẹn wà against Islam ṣùgbọ́n ìsọ́pẹ̀ ní child spacing olùgbèsè abímọ lọ́dún kan nísìn ọmọ yìí gbàtà bí kátó bí alóyún rẹ̀ fóṣù mẹ́sàn-án ìgbà tá a máa bí atọ́ ọfọdún méjì ọmọ yẹn ti ń lọ bí ọdún mẹ́ta ẹ́ lẹ́yìn ìgbà yẹn àṣìṣẹ́ wa lóyún ni èyí wọn àwọn ìyá wa ẹjọ́ mọ́ ń ṣe dáadáa tó ṣe kí tẹbá rọ̀nà tán ó lè jẹ́ bí ọdún mẹ́ta ni ó gbà lọ́wọ́ ìkejì rẹ̀ ṣùgbọ́n nísìnyí dáyà wọn ṣe ọdún kara wọn gbà lọ́wọ́ ara wọn ni àbí kó lé díẹ̀ so bó ṣe bí eléyìí ọdún bí mi ìgbé ṣùgbọ́n ẹ̀jẹ̀ ló fẹ́ ṣe family plan àbúnfẹ́ ṣe child spacing tó bá bímọ kan tó tọ́ fọ́dún mẹ́ta àti lílóyún àti títọ́ ọdún mẹ́ta ó tún bí mi bẹ́ẹ̀ gbàdúrà bá fi bí márùn-ún ó túmọ̀ sí pé kíni 15 years òun lọ́bìnrin yẹn fi ṣe kíni tó fi bí ọmọ obìnrin tó ń bímọ fún ìyàn 15 years ní tíwáyé tó 15 years òun náà máa ti wíìkì ó lè ti dé lẹ́bù pé kò ní lè bímọ mọ́ èyí tá a fi sọ pé ó kéé ẹ̀mọ́dé ká fi ju méjì lọ tàbá fóònù ẹ̀ bẹ́ẹ̀ sì ṣe gbé kalẹ̀ náà ẹnìyẹn lè má fi ju márùn lọ ó lè má fi ju méje lọ. láti sóbìnrin kan tọ́lọ́ bá ní yóò fi tó bẹ́ẹ̀ ẹlòmíì ni ó lè má fi jẹ ọ̀kan lọ́gbèsè ayé ẹlòmíì lè má fi gbogbo ẹ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń ṣe bó ṣe ẹlú èròǹgbà rẹ̀ láti ṣe yìí so ìtàn pè ní child spacing èyí ń wà Muslim islam ga bíṣẹ́ ṣùgbọ́n mi fẹ́ bí ju ọmọ méjì lọ kí ló dé kí lè bá rí tọ́ ìròrí burúkú ni ìròrí yẹn o lè rí rẹ tọ́ wọ́n nìkan o lè rí rẹ tọ́ àmẹ́yẹndé pé nìkan náà ni ó tọrọ jẹ káàkiri ni kò bẹ́ lómi o ìtò nǹkan fẹ́ máa jẹ́ ni ó tọrọ káàkiri ni sókè ló fi ẹlẹ́kọ̀ọ́ balẹ̀ yìí pé tó bá bímọ méjì òórìtọ́

nam ẹni tí ó lè àtàkì tó di fẹ́ndì ààrẹ ẹniyàn tí ó lè wá kú ní ìpapẹ̀ yẹn ni kò lẹ́ṣẹ̀ ẹni ò lẹ́ṣẹ̀ so gẹ́gẹ́ bí anábíwá Muhammad sallallahu alaihi wasallam bí ó ṣe sọ torí yẹn àtàkì yẹn yẹn náà ní rẹ́ta ti di fẹ́ndì ààrẹ ó ń di fẹ́ndì ààrẹ tó kó mọ́ pa òun in the course ọ̀fìyẹ́ ni ẹnìyẹn padà kú ní kólẹ́ṣẹ̀ òun lọ fún ẹni rẹ́ẹ̀tì àti dìfẹ́ǹdì rẹ̀ fúnra ẹni rẹ́ẹ̀tì àti dìfẹ́ǹdì àwọn fámìlì ẹ̀ yìí so tó lè yẹ bá kú ìdíkọ́sì ni so ẹni yóò lẹ́ṣẹ̀ rárá. Thank you ìyẹn ò ní pílẹ̀ obìnrin ò ní kó jẹ̀gbìn ní táwọn fẹ́rù obìnrin yẹn so torí e, e pé ó lè kó kankan wọlé àbí kankan eléyìí ọ̀rọ̀ tí ò ní ìpìlẹ̀ ní ṣẹ̀rí àti so tí ò bá sọ̀rọ̀ ẹ̀ ìsọkúsọ nàìjíríà ò bá láìpẹ́ obìnrin tí ò ní kó jẹ̀gbìn ní kéèsì ọ̀tọ̀ nìyẹn arákùnrin kan náà sábà olóńfẹ́ ìyàwó lọ́dọ̀ àwọn ansor àwọn ará madina náà ń pè bẹ́ẹ̀ ó wá sọ fún ẹni sọlá àtàlá ní kò ń fẹ́yàwó anabi ni alinazọ́ta iléyà ṣé owó obìnrin yẹn dáadáa fẹ́yìnà fi àyùnì ansọ́rì ṣe àn nǹkan máa ń bẹ lójú àwọn ansọ́rì wó dáadáa so torí pé kò wó dáadáa yẹn ìyẹn yóò jẹ́ kí ìfẹ́ yìí kó lá nígbàgbẹ́ ni pé kí ni ìyẹn kan pọ̀ sí ẹ láti fẹ́ ìyẹn kan tó jẹ́ pé ní islam kẹ́kẹ́ tí ọwọ́ obìnrin kan wẹ́lẹ̀ kánkiri à ń gbé ẹlọ́bì kan wẹ́lọ́ bí ṣe fara eléyìí kò sí ìpìlẹ̀ fún islam àtúntò obìnrin yẹn bá yọnu sí tẹni sẹ́dẹ̀ gbé wá fún náà yọnu sí ṣùgbọ́n tó bá fi ọkùnrin mo kọ́ ẹ lọ́mọ ò lè kọ́ lọ́mọ o ó ní right láti choose ẹni tó wù ú láti fẹ́ ntí wọ́n lè ṣe ẹni tí ó lẹ́sìn ṣùgbọ́n pé ẹ̀kan ló gbọ́dọ̀ fẹ́ lágídí ara náà náà ní pé tí ìyàn bá jáde láyé ní ẹ̀mí ẹni tó jáde láyé mọ́ padà wá sílé lọ́jọ́ àlàmísì eléyìí kò lẹ́sẹ̀ lẹ́ ṣẹ̀mí kankan padà wá lẹ́yìn orúkọ fún padà wálé pẹ̀lẹ́tì tó ń jẹ́ àkúdáyà kan táwọn èèyàn sọ pé àkúdáyà àlùjọ̀nú ló ń fi ọpọlọ àwọn èèyàn tó jẹ́ relatives ẹni yẹn ṣeré àbáwọn tí wọ́n jẹ́ ẹni tó mọ̀ àlùjọ̀nú ó gbé àwọ̀ rẹ̀ wá àwọn yóò máa rí bẹ́ẹ̀ pé ó lọ sínú kòkòrò tó bí wọn bẹ́ẹ̀ fẹ́ àwọ̀ àlùjọ̀nú ló bí wọn ló fẹ́ àwọ̀ so ń ṣe ẹni yẹn ẹni tó ti kú tẹ́sìn àbókúkú mọ́tò àbókúkú pléènì àbókúkú omi èyí ti kó ti lọ nìyẹn wọ́n mi wọ̀ra ìyí barzakhu ẹ̀rọ ìwà àtòòlù dàgá ti ń bẹ láàrin òun àtàwọn ará ayé títí dọ́gbìn dàlùkìyàmọ́ ni sòkò lè padà wá mọ́ sòkò sí tó ń jẹ́ àkúdáyà àlùjẹ̀mú lè máa fi ọpọlọ àwọn èèyàn ṣeré nì sòkò jẹ́ ní ẹṣin jẹ́ wọ́n láwọn àlọ́ ẹni tó bá lọ àṣẹ dandan ni kan fi aṣọ ìrámù ẹ̀ kan fi sí kò ní connection pẹ̀lú ara wọn aṣọ ìrámù ẹ̀ ní ìyẹn lè rántí inú ilẹ̀ tó wá dé kò ní ẹni value kò ní ẹni value kò tilẹ̀ òkú mọ́ náà àṣẹ ọ̀pọ̀ tó kú alẹ́jọ́ alẹ́jọ́ àlá òkú tó ti kú ṣàlèrí alójú àlá bẹ́ẹ̀ ni alágọ̀ àlèrí alójú àlá òyìnbá náà mọ́ sọ pé kí ni alágọ̀ èèyàn lè rí rẹ̀ lójú àlá rí sí ike ẹnu plé ó lè rí ẹnu àtòjú àlá kó ló ń di ọba nàìjíríà àdúrà bẹ́ẹ̀ lọ so kò sí tí ò lè ṣẹlẹ̀ lójú àlá kó èèyàn lè lálàá kó ló rọ́ lọ́hùn lójú àlà àwọn abó ní bàjá lórí ẹ̀ ṣéjú àládà ló ti rí náà mo kúté èèyàn rí lójú oorun òkúté èèyàn rí lójú oorun tó wá báyàn sọ̀rọ̀ tó ní kéèyàn ṣe nǹkan ṣé nǹkan yẹn nǹkan téèyàn lè tẹ̀lé ni tó wáyé pé nǹkan yẹn bá láka ìmú tí ó tako ṣẹ̀rí àlìtẹ̀lé tẹ́fẹ́ nǹkan tó bá làákà ìwòyìn tí ó tako ṣẹ̀ríà àdìtẹ̀lé lápẹjú ẹ̀sìn òkú sọ fún yàn wípé o ní láti lọ ṣe kankan ní pé lọ ṣe tọrẹ àánú ó ẹ̀ńkọ́rìjù akáṣe tọrẹ àánú ṣẹ̀ríà náà ẹ̀ńkọ́rìjù akáṣe tọrẹ àánú tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ní òkè tọrẹ àánú tó a yìí ewúrẹ́ kan ni wàá pa àbágùn kan ni wàá pa òǹtanẹ́ kan ni wàá lọ fi sí ṣírkù ló ń tiẹ̀ lọ yẹn so o oh, an an nísìn sí irú nǹkan bẹ́ẹ̀ so nísìn wọn gba arókù lójú omi mọ́ ṣe ara sáwọn òbí oh, rẹ o oh. mọ́ ṣe ara sí bàbá rẹ tó ṣe ń bẹ láyé o ṣẹ̀rí àná ní ká mọ́ ṣe ara sóbi wa tẹ́lẹ̀ àwọn ọmọ ìyá rẹ̀ kún ọmọ́ra máa ṣe dáadáa sí wọn ṣẹ̀dá ní ká máa ṣe yína tẹ́lẹ̀ ṣùgbọ́n sọ fún àìké lọ́pàá kanú àwọn kìíní kùnkùn mm, à mm, ní ṣe yìí so ló jẹ́ pé kò ń ṣe gbogbo ta bá rí lójú oorun náà ni tí a sọ pé à ń tẹ̀lé eléyìí lómi ò gbọ́yé nìyí ni èṣù èèyàn sí èyọ sí lójú oorun ó lè ní àwọ̀ tó wá sí lọ́ndé lẹ́bù èmi lọ́lọ́run o tó wá sí lọ́ndé lẹ́bù pé ó ti ṣe lẹ́tọ̀ fún ẹ gbogbo nǹkan tó yára àmùbá òye o lè mọ mú tí lọ fún ọ báyàwó níyàwó sùn mọ́ ṣe é gà oníwà ní fóònù ìwòlíì ló lójú tó lọ yóò máa wú àbàjẹ́ lọ nínú ìsìn ṣètọ́nù ti gbà mú sheikh abdul qadir jilani rahimahullahu ta'ala gẹ́gẹ́ bí sheikh isaac tèmíyà rahimahullahu ta'ala ṣe sọ nínú ìkànnù àwọn tíra wọn so wọ́n ní abdul qadir jilani ó lálàá lójú oorun ó wá ó wá gbóhùn níbi ìmọ́lẹ̀ tí ya abdulkadir ìrẹ́ abdulkadir á ní rọ́mpù ìmìlọ́lọ́wọ́ bá rẹ̀ halaltu laka alharam gbogbo tí mo pè lára mi aláàrí ti fún ọ àfọ àyíwá tuntun ìfà ìyàlá èyí parẹ́ ìrẹ́ ní ẹ̀kọ́ ẹni ìgbé mọ́lẹ̀ ẹ̀ ti fàbíẹ́ lójú àlàyé ìgbàtàfà iwájú wa narétì ẹ̀ fáwọn ọmọ kéwù rẹ̀ pé báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ ọmọ kéwù wa ń béèrè ìpé bóòlù ṣe mọ̀ ìpé èṣù ló yọ sí ẹ̀ṣẹ̀ bí mọ́lẹ̀ rẹ̀ rí ó ní bẹ́ẹ̀ ni ó ní torí pé mo ka alukur'an mi rẹ̀ gbọ́ yé nítorí ń bẹnu alukur'an pé kí nínú láàlá amúrúbi pàṣà ọlọ́run ò gbọ́ òkè ń pàṣẹ ìbàjẹ́ fẹ́ẹ́ lọ pé òun ṣe lára so eléyìí ni àmọ́yíyáwó ẹ̀rọ ti sọnù látara rẹ̀ alọ́lọ́bọ̀nsọ̀ lójú oorun so kò lè yé yí kò lè yé yí ẹlòmí inú wọn yóò ní àwọn tó já aláàlú fún wa ó lè mọ́já aláàlú fẹ́ yí o ẹ pé mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ní ìkànnù wọn tán ó gorí nígbà yìí lọ́jọ́ júmọ́ ó mo ṣe ń bá yín sọ̀rọ̀ mi kú gbà yìí mẹ́ṣẹ̀ dé lórí obìnrin ni fún ìwẹ́ jẹ́nẹ́wà wọ́n ti kírù rẹ̀ ṣáà pé ẹni tí ẹ̀sìn máa yé yóò rọ ajáde ní mọ́ṣáláṣí ní pé àwùjúbìlá ṣùgbọ́n ẹni tí ẹ̀sìn ò bá yé a ní á ah, àwọn tí wọ́n ẹni ọlọ́run kódà àwọn òkú wọ ẹgbẹ́ rẹ́bà tí wọ́n ṣokùnrin ẹni ẹ̀ṣẹ̀ jẹ́ wà láwàá ẹni wọn kó wá lè ṣe ní méjèèjì kó ṣe àkárù ní kó lè ṣe kìíní ó lè gbé kó lọ ọkó sọ ọ́ sí ilẹ̀ àbí wọ́n fẹ́ dáná sun náà ó lè dáná sun náà ó lè jẹ́ òkú ó lè jẹ́ alùjọ̀nù náà lórí dàtí òkúta ń sọ kó rí alùjọ̀nù ẹ́ sotori pé òkú tó ti kú nìyí ó ti ṣe kíni ó ti kú náà nìyẹn ẹ̀mí kan ò lè padà wá mọ́ ṣùgbọ́n alùjọ̀nù ó lè rí alùjọ̀nù tí ó gbé awọ òkú tí a sin tí ó gbé wá sórí yàn bẹ́ẹ̀ ni kó kún fún àzùkárù náà tabari nǹkan tó fẹ́kìn wa ó mú abẹ́rù àzùkárù náà ni tí a ṣe láti lè fi àpara wa nírú situation bẹ́ẹ̀ ọláwà Ìmọ̀ràn náà ni pé yóò gbìyànjú mo kò yẹ kéèyàn wo bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ni pé yóò gbìyànjú àti mọ tí ẹ kó ń ṣe yóò mọ lọ wá sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti mọ tí ẹ kó ń ṣe lẹ́rù fátíà mi yóò tẹ́kì táìmù láti kọ́ bí ó ṣe máa ka kódà bó ṣe kó nìkan ló lè kà tí ó máa kà lórí ìwọ̀n ẹ̀mí ó tẹ́kì táìmù láti kọ́ lẹ́yìn kó mọ gbọ́ wá sí so láti mọ tí ẹ kó ń ṣe ìtọ́jú ẹ kó ń ṣe náà kafir na sọ sókè ní ìgbà ṣé mùsùlùmí lè jẹ́ kiri ṣé mùsùlùmí lè bìlíìfù nínú menopause menopause wà tóbi ní bá ń ṣe nǹkan oṣù máa ń ṣe nǹkan oṣù tó bá ní lẹ́bù kan nǹkan oṣù ò ní so náà ni fallopian tube ẹ̀ ní ovary tí ó ń produce ẹyin tí ó mí ti kìíní ọkùnrin tọ́jọ́ ń pàdé ara wọn so kìíní yóò ní produce ẹ̀ mọ́ tí ó wá dẹ̀ fi produce ẹ̀ mọ́ ni nǹkan oṣù oníṣẹ̀lẹ̀ mọ́ torí pé kìíní ẹyin yẹn tí ó gbàgbé fallopian tube ẹ̀ wá sí ibi wọ́ọ̀mù tí ó mí ti tọkùnrin òun ni ó padà tọmọ tí ò bá dẹ̀rí tọkùnrin méjì wọ́n ní kìíní láìní ní wọ́mbù ìyẹn àkóbí obìnrin yóò ti mọ̀ pìpì ẹ̀ kalẹ̀ wípé ẹ́gì yẹn yóò wá so láìní yẹn yóò ti mọ̀ tíkì yóò ti mọ̀ tíkì ìgbà tí ò bá padà rí ẹ́gì tí ó wà fọ́tẹ́láìsì so kìíní yóò fọ́ tó bá fọ́ ẹ̀jẹ̀ tó bá jáde ńlẹ̀ tó tó bá di wípé kí ni ẹ́gì yóò wá mọ́ nìyẹn ó túnmọ̀ sí pé kí ni láìní ò ní kíkì mọ́ tó dé tó wá fọ́ tí n kò tó ẹ̀rọ wá ṣe ni tó yẹn tí ó nọ́mà fáwọn obìnrin ni ẹlòmíì lè jẹ́ àbí ẹjọ́ 50 ẹlòmíì 55 ni ó ti sọ kù ní ọlọ́run bá rẹ̀ ní kẹ́lòmíì títí ẹ̀ kó wọ 60 gan bí ìyá tí wọ́n ló bímọ ní àbí ẹjọ́ 50 sọ ọlọ́run bá ń gbà ní ìfọ̀ urage ọba tí wọ́n ṣe tó máa ń bẹ lérò bẹ̀ láti ṣe so menopause ó wà so kò jẹ́ oṣù jẹ́ wallahu a'lam subhanaka Allahumma wa bihamdik Thank you. náà nìkan tó fà ní pé eléyìí tẹ́ ń wò yìí àti sọwọ́bọ̀ ṣòtá àbá sọwọ́bọ̀ yìí nǹkan tí ìṣá ìṣí ó máa mú wá so a add 14 minutes kún a add 14 minutes kún so a minus 14 minutes kúrò níbi tí wọ́n fún wa òun láti rí eléyìí náà kí ló fà tá a fi yọ 14 minutes yẹn kúrò mẹ́ta ní tó padà fi ọkọ̀ tí mi nìyẹn ni pé awo ìtánẹ́tì ọ̀la àti amẹ́ká wò òun náà ni pípọ́n rẹ́súrẹ́sú òun tóun bá wọ̀ ní sàwáwò ìpìlẹ̀ táwọn dojúkọ kírun ni eré àbí tóun máa ti wọlé lé tó tọ́ bá máa fi wo orú nǹkan máa yẹn pípọ́n yẹn ní rẹ́súrẹ́sú yẹn ó ti wọ̀ àṣẹ́kù bọ òun òun ni pípọ́n yẹn tí àṣẹ́kù kí ní ẹ bá ti wà àti kó mọ́bí láṣù wà so tí àṣẹ́kùbọ̀ ẹ bá ti disappear àti kó mọ́bí ti lọ àti society wọlé so a rí pé níbi kíní yẹn ní ó ti mọ̀ ń ṣẹlẹ̀ before time táwọn sọ yẹn so nǹkan bí i nǹkan bá minus three fourteen minutes kúrò níbẹ̀ so a rí pé ó wà accurate ó láti ṣe eléyìí bẹ́ẹ̀ so ìkan nìyẹn ìkejì ni wípé táìmì tá a lò láti fi ṣe òun ni kí ni Muslim World League tẹ́lá wo kí ni application lórí fóònù yín àbí ago ọwọ́ àbí ní lórí láptọ̀pù àbí kẹ̀kẹ́ wọ́n lè fún yín bí option bíi márùn-ún wọ́n á sọ Muslim World League Islamic Society of North America wọ́n á sọ kí lórúkọ ẹ̀ so wọ́n lè sọ Egyptian General Survey Eh, university eh, islamic university karachi ní pakistan so wọ́n lè fún wa ní kẹ́ mú kan nínú gbogbo ẹ̀ ẹ gbọ́dọ̀ mú kan nínú gbogbo ẹ̀ so wọ́n lè máa fi ṣe basic kìíní tí ẹ lè change ìtẹ́ bá mú so lẹ́yìn ní ti mú yìí àmú kìíní muslim world league la mú kìíní wẹ́rẹ́ yàtọ̀ àṣùbà àwọn àtìṣá ìkọ̀ọ̀kan yàtọ̀ àṣùbà ìkọ̀ọ̀kan àti ṣáì kọ̀ọ̀kan yàtọ̀ ó lè jẹ́ pé four minutes difference tó ń bẹ láàárín àtúgbẹ́ eléyìí àti eléyìí ìgbà ní ó lè jẹ́ bí eight minutes ló ń bẹ láàárín wọn ni pé iṣẹ́ bá mú ẹ̀mú yìí tó ló jẹ́ pé gbogbo ẹni kò sí nǹkan wọ accurate ń bẹ reality oúnjẹ kánà pé kò sí nǹkan wọ accurate tàbí wọ́n sọ fáwọn èèyàn pé wọ́n sọ pé ó ra kan láti iye ìgbà tó lọ ájì agbó yẹn ó máa ń sọ àsìkò oorun ẹ́ kò máa fi báwo yẹn jà torí pé agbó yẹn o ní láti sẹ́ẹ̀tì ẹ̀ sí pé kò mú kan nú àwọn calculation method yẹn èyí tó dẹ̀ mú yẹn ni kò sí guarantee pé kí ó correct láwùjọ tiẹ̀ nígbà yìí so o lè wá address tiẹ̀ fúnra rẹ̀ mú because wọ́n tó wá fi síbẹ̀ ìpèsè òfẹ́ tuntun àbòfẹ́ yọ kúrò àwọn náà ti fàyè yẹn lẹ̀ tòtòrí ẹ̀jẹ̀ bá wọ́n ancestry wọn wọn akọ síbẹ̀ adjustment or something like that wọn á ti sí so tó bá ti wá tẹ tí ẹ bá ti tẹ adjustment yẹn wàá mú wá àṣùbà ìṣẹ́jú èrò fẹ́ fi kún ìṣẹ́jú èrò fẹ́ yọ kúrò zúrí ìṣẹ́jú èrò fẹ́ fi kún ìṣẹ́jú èrò fẹ́ fi fàwọn náà jẹ́ kíkí ẹ̀yìn kí ó jẹ́ nǹkan tí kò lé tàbí kó lè fi kó lè yọ kúrò wọ́n ti fàyé kó lè disagree pẹ̀láwọn wọ́n ti fàyé ìrẹ́lẹ́ni sọtẹ́bá irú nǹkan bẹ́ẹ̀ ní tí ó sábà máa ń fa olùgbàsílálà yìí tó láwà rẹ̀. Nam kíbla, ìtumọ̀ kíbla orí kàábà tá à dojú kọ. Abáwo àwọn tó ń kírun ní kàábà ẹ̀rí páwọn kan wà báyìí àwọn kan wà báyìí àwọn kan wà báyìí àwọn kan wà báyìí so bá ṣe ń jìnà sí káàbà sí ó ti rí sí bẹ́ẹ̀ náà ló ṣe máa rí àwọn kan máa pèsè báyìí àwọn kan pèsè báyìí àwọn kan pèsè báyìí so irú àwa ní ti ibi tá a dojúkọ yìí sí tá máa fi lè mú okùn okùn sánú okùn yẹn níbi tá a dojúkọ sánú lọ yóò padà lọ kan káàbà yìí yóò padà lọ kan káàbà yìí so bá a ti wẹ́ kó ṣe wájẹ́ pé bàtàrí kàábà gẹ̀gẹ̀ táwọn kàábà báwọn kan ṣe wà báyìí táwọn kan wà báyìí báwọn kan wà báyìí táwọn kan wà báyìí yẹn òun náà ló ṣe máa rí throughout wa ayé ni ṣó ti rí kù so mọ́sálásí ni ìbọn ṣe kọ ọmọ akọ́ tó lè na okùn tí okùn á lọ nídìí sí kàábà wọn ní láti bẹ́ẹ̀ni ọba ìsìn kò ní ṣe kí ni kò ní mú kàábà tó mọ́ ń fa ọmọ tí mọ́ fi rí bẹ́ẹ̀ yìí so ìmí ó lè jẹ́ pé wọ́n ara bẹ́ẹ̀lì díẹ̀ so ìmí ìdẹ̀ ni wọ́n ní láti bẹ́ẹ̀lì gan so bí báyẹ̀ká ti bẹ́ẹ̀lì díẹ̀ táà bá bẹ́ẹ̀lì ó sì mú náà tó ti ẹni sùn ẹni táà tó wájú pé bẹ́ẹ̀lì tó ká ṣe tí ó bá ti kọjá 45 degrees right àti left tá a bá ṣe àní tó bá wà below 45 degrees right àti left tá a bend nítorí yẹn kí n bend díẹ̀ lápẹjú báyìí nìkan díẹ̀ wọ́n á sì dúró báyìí mo sì ní irun síbi tó yẹ kí n bend sí ò bá kọjá 45 degrees mo sì ní irun wọ́n tó wá ti kọjá 45 degrees ní ó túmọ̀ sí pé apá mi ti lọ báyìí yẹn ní tí wọ́n ní fèsì kàábà báyìí lápẹjú èsì mo wá lọ ṣe kí ni dàtí kánífẹ́ kàábà ní báyìí sí ó yẹ kí n bẹ́ǹdì díẹ̀ báyìí àbó yẹ kí n bẹ́ǹdì kan kí n báyìí mo ní láti bẹ́ǹdì láti fẹ́ kàábà ó yẹ kí n bẹ́ǹdì báyìí láti fẹ́ kàábà ni wá dó báyìí sẹ́ni sọ pé mo fèsì ní báyìí ṣùgbọ́n yẹ kí n bẹ́ǹdì báyìí ti mọ́ ara ṣe báyìí ṣẹ̀kọ́ oṣù mú díẹ̀ náà so tàwárí fún wọ́n bẹ́ǹdì mọ́ṣáláṣí kan ó súnmọ́ kó ṣe pé nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ ẹ̀yìn so wallahu